com. Conga, the e commerce group you trust. To all the children of the world, standing tall and trying to grow, you can have it when it's warm, and then sing this song. I love my Indomie, Indomie, Indomie. Yes, I love my Indomie. Indomie noodles, tasty nutrition, good for you. children loving afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì. àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ fresh fm ìbàdàn tó ti ṣetán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti fresh fm fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dòtò fresh fm fada christmas tọdún yìí ó tún lékenkà ẹ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúmọ́ ajabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala.

Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. oríṣiríṣi ni máa ṣẹlẹ̀ lágbo eléré. yes. sórí bówó bá ṣe mọ lògùn ọmọ. agbo àwọn èlò tuntun èlò tu ẹ̀. ọlọ́lá mo bá ròde. bẹ́ẹ̀ni ọlọ́lá yé mo bá ròde. àwọn èyí bá yàn ròde so wá rí wọn ì dédé bá yàn ròde o. rárá ọgbọ́n àti dọ́gbọ́n gba tọwọ́ rẹ ni <laughs> ọlọ́lá yìí mo bá ròde ó dé bó ẹ pé ọ sí. bí owó bá ṣe àmọ́ lògùn mọ́ wájú eléré. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ni ẹ̀ ń bá gbé bẹ́ẹ̀lì bọ́ńdù one one thousand ọ̀tọ̀ ló kí ẹ ó kì í ti ṣe tiẹ̀ wọ́n bọ̀ fi eh, kún. bẹ́ẹ̀lì one one thousand tó yàtọ̀ sí one one thousand ẹ má gbé bẹ́ẹ̀lì tó ipò tó fẹ́ẹ́ tẹ̀sẹ̀ máa fi kánná mú kọ̀ọ̀kan rárá o ṣùgbọ́n ẹni tí wọ́n máa jù lódidi lódidi ó ní bí wọ́n ṣe kọrin eléyìí. o ìwọ òtún wá já tó dídí wọn òtún wá tó kí wọ́n gbé pálí rẹ̀ wá mọ́ gbé pálí mú fúnra rẹ̀ sáàvì ọ̀sẹ̀ olówó sáàvì ọ̀sẹ̀. ẹ ẹ yo olórí yo onáà máa kọsẹ̀ lọ́nà ọ̀fun <laughs> ó dé bó ṣe ń dé olówó serve yourself ó dé bó ṣe ń dé <laughs> òun kò sì rà mọ́ ẹ náà mú pé èmi wọ̀ lọ́gọ̀ èmi wọ̀ <laughs> ọ̀rọ̀ orí orí wọ́n ti pè ọ̀rẹ́sẹ̀ ń gọ̀ òfin sóògùn. <laughs> abọ́ládé sórí hmm? àwọn kọ́mẹ́dì máa ń pọ̀ wájú eléré o lóde pati sórí ọ̀tọ̀lẹ́ni sórí fàpẹ̀rẹ̀ ọ̀tọ̀lẹ́ni tó kápọ̀ ọmọ olókùn ló pe olórin àlejò tó wá pè wá jẹ́ àwọn tó rí nǹkan gidi jájẹ́. tí èsè gbé ọmọ lóòkù tí èsè gbé ọmọ lóòkù. o ò ní rántí ọmọ lóòkù o. irọ́ ni o. ọmọ lóòkù ó ṣẹ̀ṣẹ̀ wọn sọ fún ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ fún náà. <laughs> àti fẹ́ jó àti fẹ́ jó náà. mc mc. wọ́n ní ẹjọ́ ẹjọ́ sá ẹjọ́ sa ẹjọ́ sá àwọn mọ́níjà náà sọ dadi ẹjọ́ sá ẹni sùúrù ẹjọ́ sá àwọn èèyàn aláyé nìyẹn àwọn èèyàn aláyé nìyẹn ibi tí wọ́n dẹ̀ ti wá jìnnà ẹyin lẹni sọmọ olóòkú ló pè wọ́n àbí oníwẹ́dì ló pè wọ́n àbò olórin ni wọ́n wá náwó fún. gbogbo ẹ ní o. all of the above. Ah, all of ìgbà mi bẹ̀rẹ̀ pé one of the above ni o tí wọn ò ní pe ẹlòmíì o yọkàn sáde ni ni ó de ìgbà àyà ni wọn kọ̀ọ̀kan gbé bóòlù ẹ̀rọ kẹ́ ah ta ló àpè ṣì lágbájá ṣùgbọ́n nù tiẹ̀ ní ó dùn o. bẹ́ẹ̀ni pé pé ah òrìjà bọ́ládé sàlámì ni ìyìn lọ́wọ́ sóde mi ah àwọn kọ sinero kọ wá o. ọ kọkọ mọ àbí madam ló pe ni àbí àbúrò mi ló pe ni àbí kíni o tí ẹ kọ wọn ẹlọ sáf chief ẹlọ eh, ti dé. sẹnitọ tó agbójú agbo mọ yín lọ́wọ́ ah. ìwọ gan ọ àdúró báyìí eh, ọ máa wò rẹ pé. ìdí tó fi rí bẹ́ẹ̀ rèé ngba ah. sẹ́nitọ̀ olówó sábì ọ̀sẹ̀ ẹni rere eh, mo bá Eh, fifty fifty naira bíìlì dé o ti lọ sẹ sí wẹ́wẹ́ better better life o ti lọ sẹ better life tọwọ aga sínú ìdọ̀họ ṣùgbọ́n o ẹnìké bá a tán jù yá mi ló bi lọ o ń ló lòkù rẹ o. mọ tán rẹ ẹyìn kówé wákàkà mọ tán ara ẹ olórin gan mọ sọ pé. àní wọn ní olórin atúmọ̀ béèrè pé ẹjọ́ àwọn irú àwọn èèyàn wo ló ń bọ̀ wá sóde yìí. bó ṣe gbọ́dọ̀ rí ẹni tó rọ̀ mọ́ bísínẹ́sì eh, ni. wá dé pé òde rẹ kìkì kánsílọ̀ kò sálágàjọ abilé òrì <laughs> sẹ́nitọ̀. <laughs> ẹ̀rí aká ni ẹ̀rí àwọn oníbọ̀ ní òde tí ah, ẹ̀pẹ́ ni àwọn landlord association bọ̀ wọ́n ń bọ̀ secretary eh, eh, wọn sì ló lọ sọ́bẹ̀lì eh, wọn ti ń ṣiṣẹ́ ẹgbẹ́ onígàrí náà sì ń bọ̀ ẹgbẹ́ onígàrí pa ẹjọ́ wájẹ́ sí àwọn gbogbo nàìjíríà yọ wà bẹ́ẹ̀ ọ̀gá àwọn nata wọn bọ àgbà àwọn mẹkáníìkì iná ń bọ ẹ má bínú o akọkọta pẹrẹ akọkọta pẹrẹ ni o. coordinator gbogbo man o wọ ní West Africa. ó ń bọ̀ <laughs> òun náà ń bọ́ <laughs> wá ní kí ni èmo lawí èmo ni tẹ́ ń sọ tẹ wá rí o ẹnìkan tẹ́ fẹ́ láti rí tẹ́ fẹ́ láti rí man tí ó jẹ́ olórí àwọn pensioners yẹn <laughs> olórí àwọn pensioners tí sábà máa ń sọ̀rọ̀ lórí rédíò <laughs> wá ní òun náà ń bọ̀ mẹ́ ok ẹ ṣe. ó sì máa jí ẹ mú ayéfẹ́lẹ́ prince prince òní ẹ̀ ń tọ́sẹ̀lẹ̀ ni pé àbàyìn wò déètì ń. ẹ bí wọn bá tí ì gba déètì ń wọn bá ti gba déètì hàn oh ah, ọlọ́run kò ṣàánú ọlọ́run kò ṣàánú ẹni olówó ní òkú rẹ̀ tálíkà náà ṣe lọ́hùn ọ̀rọ̀ ayé wa mẹ̀kúnnù náà. ṣùgbọ́n ibi ó ṣe ọlọ ibi ó ṣe ọlọ láàárọ̀ yìí ọ̀sọ̀ ní tó ṣe ọdún ibi ọ̀hún. mọ́kàn tí ẹ sọ mọ́kàn. Ah, ibi ó ṣe ọlọ láàárọ̀ yìí. Mm. ṣé ọmọ pàwọn olórin tún máa ń mọ́jú tó ní twenty twenty naira lù bá ti ń sọ. rárá pé é e mọ́jú wọ́n kò èjìká sọ́nà ọ̀dọ̀ rẹ báyìí ni wọ́n kàn kàn pàkó sọ́nà ọ̀dọ̀ rẹ báyìí ni àkè máa wá ṣe. àwọn onímúrímúrí kan níjó wọn sì máa dojú àgbòrú ìjó kúkú ni wọn jó àwọn onímúrímúrí kan lẹ́ta wọn wà ní kúrò lójú ọjọ́ tí bí ìgbà. ìlóbi tí bàyìí sáfi mọ́ kan ẹ máa jó lọ sórí ìjòkó yín sálálàsá sálálàsá láyé ìgbà náà nù ó oh nígbà tẹ bá kọ̀ tẹ́ ẹ lọ jókòó mọ́ tẹ́ẹ̀sì tí a wá di wọ́n ti pè ẹ̀ǹkíní kan takú <laughs> síwájú olórí ẹ sáfẹ́ ẹ fẹ́ jó gbogbo owó yín tán. lórí múrímúrí. lórí múrímúrí wọ́n mọ ẹ jọ kásẹ̀tì kìíní ẹ bá ní agbọ́dọ̀ bí o afẹ́gbà kásẹ̀tì. ẹyẹ èèyàn ẹ wo ẹ má dáàbọ̀ báyìí lóhùn èmi ò mọ ohun tó dá ọ̀rọ̀ olórí sílẹ̀ fún. àwọn èèyàn lọ bá wí èmi kìlèmí dáyùn lẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ o. jẹ́jẹ́ mi ni mo jókòó ó wá rí rè o. ó sọ rè ó sọ bí ìtàn ọba gbàdé bí olórin láàárọ̀ tó ní yìí ó sì àwọn agbébẹ̀ ọmọ sì fẹ́ búùkù ọ̀dì tìrí àti etí o. o fẹ́ búùkù ẹ̀. ẹ bí prince bá dé kí prince ẹ̀yin wo lẹ̀ ń bọ̀. kí prince ò pè mí o. ẹ̀yin wo lẹ̀ ń bọ̀ lágbo. bí tí ẹ fi sáwọn sọ̀rọ̀ ló kọ prince báyìí. bá ti ń parí ètò kí prince ò pè mí o. alẹ́ yìí hmm? eh? wo lẹ fẹ́ wá ẹ̀yin wò lẹ fẹ́ ọdẹ eighteen ẹ̀yin wò lẹ fẹ́ wá sábò ní eighteen àti three. èmi gangan wà bẹ́ẹ̀ káàkó kọ́kọ́ hmm. lára ìyẹn pàtàkì àbúrẹ́tà mi gangan wà bẹ́ẹ̀. Ah, èló ni wọ́n ń gbà lówó oṣù. owó oṣù kan lẹ́mìí ná nítorí ọmọ nu pé bí àṣírí tèmi ń gbà bò mọ bẹ́ẹ̀ ni lọba prince. àwọn ìwé mẹ́rin la kó wa láàárọ̀ tí ò ní. Ah, láàyè apá àbúlá wa yà láàṣì láàárọ̀ yìí. ìmọ̀ etí la mọ̀ ní gbà wà á gbọ́ èmi kí ni ń pè mí kọ́ ni ń pè àwọn èèyàn tó kọ́ mọ́ wa wọ́n ràn ọ́ pé ni ọba ti sọ wọ́n ràn pé ọwọ́ àṣẹ bíi pé ìmọ̀ fẹ́ pààyè fẹ́lẹ́ sẹ́mi ọ̀nà wà ní lọ́jọ́ náà ni èyí lọ́jọ́ ìbá lọ́jọ́ kan fẹ́ jẹ̀bà ni. èmi ètò ìjẹun mi jẹun lóde mi ń ti kọ́kọ́ jẹun ká tó lóde torí àwọn ẹ̀ka máa ń wojú sáàfù lóde ni. ọkàn rẹ̀ lábùkù ìjọba àpapọ̀ ti ní àbájáde ìwádìí rìpọ́ọ̀tù tí ìgbìmọ̀ tó jókòó lórí lẹ́kì masaka tí wọ́n gbé bóde òun wọ́n ní àwọn ti fa àwọn kùdìẹ̀kudìẹ kọ̀ọ̀kan yọ kó nù kínní òun àmọ́ o àjọ ìṣọ̀kan àgbáyé the united nations àti ilẹ̀ amẹ́ríkà the united states ti sọ pé àwọn ń fẹ́ kí gbogbo ẹni lọ́wọ́ nínú rádaràda tọ́mẹ̀mí lọ́hùn kí gbogbo wọn jó pàlóńgò wájú òfin ìròyìn yẹn gàdàgbà gàdàgbà ní àrísà bọ́ọ̀dù ẹ̀ mọ́ ìta gbangba the punch fún tòró. ọ̀dà ìròyìn kan rèé tán sọ pé sínkún ọ yàtọ̀ sí gbàgì mhm. wípé restructuring ọmọ dájú ká sọ pé kóńkàkọ́ ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ ta ní ń pàrọwà ẹnu fáyẹmí lọ̀rọ̀ yìí ti ń jáde káyọ̀dé fáyẹ̀mí ìní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọwọ́ fi ń dá ìgbòho nímọ̀ràn àti kánù pẹ̀lú àwọn ìlòmíì tí sọ pé ká jẹ́ kọ́tán kọ́tánkọ́tán làjá lómi ó ní rárá o ẹ mọ̀ jẹ́ ká ṣe ní àfàjá o àfàró ní kẹ́ jẹ́ ká ṣe é eyín ló lè pé nàìjíríà bí fáyẹ̀mí ṣe wínú gbangba ta ìwé ìròyìn ti daily sun iná ni ti wọ́n kọ sí níbẹ̀ ṣe rí lórí ti lẹ́kí èyí tí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n ti jábọ̀ wípé lákòókò táwọn ọ̀dọ́ fọn mú pé kí wọ́n fòpin sí ìkọjá ìyà wọn SARS EndSARS tó wáyé ní October twenty twenty twenty ẹ wo nǹkan bẹ́ẹ̀ o àwọn èèyàn ti fọn mú mọ́ ìjọba lọ́wọ́ pé àṣì òpùrọ̀ ayé ọ̀pùrọ̀ ayé gbà hmm. ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà hmm. afẹ́nifẹ́re sọ bẹ́ẹ̀ bọ̀dé george sọ bẹ́ẹ̀ pdp sọ bẹ́ẹ̀ wọ́n lálé ìjọba àpapọ̀ wọ́n sì lálé sanwó-olú hmm. gómìnà ìpínlẹ̀ èkó lórí ìyanṣẹ́lódì tí asuu ń gbé omi àmàlà ìkaná lọ́wọ́ yìí tí wọ́n pàwọn òrò rẹ̀ fúnjọba Gbàjàbíàmílà ti ní àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun ọ wọ́ lẹ́yìn ìyá ẹ̀ ẹ̀yìn àgbà dáadáa fún di èyí Gbàjà ti ké sí àwọn mínísítà tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ asuu àti ìyanṣẹ́lódì tí wọ́n ń dún mọ̀húrúmọ̀húrú rẹ̀ lásìkò yìí lábẹ́ rẹ̀ a tún ti rí ìròyìn wọ́n ní àjọ IMF àjọ ayánilówó ní àgbáyé ti kìlọ̀ fún báńkì àgbà ilẹ̀ Nàìjíríà CBN pé ẹ̀yìn ìlànà owó náà ayélujára e-naira èyí tí wọ́n gbé kalẹ̀ ńjò ní tí wọ́n ti fi lọ́lẹ̀ ó ṣeé ṣe kó mú àdínkù bá iye owó táwọn èèyàn máa kó lọ àwọn báńkì oníléeṣẹ́ ajé commercial banks tí ń bẹ ní orílẹ̀-èdè yìí wáò wáò wáò. Wow, wow wá ò mẹ́ta ní pé ẹ wá wòròyìn yìí o ìta gbangba punch ni wọ́n kọ́ sí. ọ̀dà nínú ìròyìn míì la tún ti rí eléyìí tí wọ́n sọ pé ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe ni wọ́n fi ọ̀pá wọn ẹ̀wọ̀n fún wọn ní ọdún mọ́kànléní ogóje one hundred and forty one years kí ló jí mọ̀ pé ǹdẹ́ mọ̀ bèrè nù wọ́n ní ó gbé oògùn olóró ọ̀ka wa fó mọ̀ lọ́wọ́. tọ́ ibi tí ọrọ̀ ajé nàìjíríà dé dúró yìí káì ó mà yẹ ká tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọrọ̀ ajé kó tó di pé yóò pin yìnkìn kọjá àfẹnuròyìn Malami tún sọ̀rọ̀ Nàìjíríà ti ṣe tán láti gba àwọn ire Nàìjíríà tí wọ́n ti jí kó relẹ̀ òkèrè about two hundred million dollars igba mílíọ̀nù dọ́là owó ilẹ̀ òkèrè táwọn karambani ti fẹ̀yìn pọ̀n relẹ̀ ìlú òkèrè ó ṣeé ṣe kárí wọn gbà padà ìròyìn yẹn ní pé ọlọ́run ó fún yín gbà ojú ìwé àkọ́kọ́ Vanguard ni wọ́n kẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀. nínú ìròyìn míì tá a tún rí ní àhín à ń gbọ́ báyìí wípé àwọn tó jẹ́ ẹ̀yà Ìgbò àwọn adarí wọn wọn ni a sọ pé wọ́n ti ta kété sáwọn èèyàn wọn Ohanaeze Ndigbo ẹni tó sọ̀rọ̀ náà jáde bákan náà Jonathan ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé nǹkan mọ̀ ṣe Nàìjíríà o pẹ̀lú bọ́lọ̀ ń ṣe kẹwàá tó ta ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà àtàwọn nǹkan àmúyangàn síbẹ̀síbẹ̀ àmọ́ lò gbogbo ntọ́lọ́n tó fi kẹwàá nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú nasu nasu ti sọ̀rọ̀ bí asu ṣe wí tiwọn náà lánàá nasu ti sọ̀rọ̀ wípé àwọn ò tún yan iṣẹ́ lódì nítorí pé owó kan èyí táwọn ti ń gbà tíjọba ń san ìjọba fi àbòsí kún. káì mhm. ó dàbẹ̀ ń pé lẹ́nu lọ́lọ́ yìí ilẹ̀ nàìjíríà àti orílẹ̀-èdè UAE e. ó dàbí ìgbà tí dúkù kan ń bẹ láàrin wọn ìjà àgbénú ara ẹni jà òun náà ní lọ́lọ́ sẹ́nẹ̀tì ti wá ní ah, ó yẹ káwọn ó dá sí kínní o kí nǹkan tó fẹjú hmm. kẹ̀kẹ́ bíi iná inú ẹ̀rùn láàrin nàìjíríà àti UAE hmm. ìròyìn yẹn ní ń bẹ lójú ìwé àkọ́kọ́ Vanguard lóòrọ̀ tó. a wàá sẹnu dédé síbí báyìí àfẹ kọjá bọ́ sí ẹ̀ka ìpolówó ọjà àmọ́ ká tó lọ ẹ máa gbọ́ wọn ní inú bíbí ngọ̀ràn oníṣẹ́ ẹ̀dọ̀ hmm, fùfú omi ọmọ ọbẹ ọlọ́wẹ̀ ó dorí adétò àbíwá pẹ̀lẹ́ ẹ wo arákùnrin kan tó na lẹ́ṣọ́ra rẹ̀ tó na títí tó yìí fi kọ́ ìyún mọ́ lọ́wọ́ wọn ti lé kúò ní yunifásitì eh, lọrin eh, hmm, ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ lẹ. Eh. bá a bá padà dé bá a bá ti dé ibi kángun kángun àjà tó kù bẹ́lẹ̀ ń já ká parí ẹ̀ ó ṣeé ṣe ká fún ẹ níròyìn aré ìdárayá àọ̀mí ayò kọ̀ọ̀kan ní Cape Verde àti Naija jọ gbá wọ́n wọ́n ni o lọ dẹran yíyí lórí pápá ọlọ́run lọ yọ á o ọlọ́run pẹ́lọpẹ́ àdúrà mi o àdúrà olódodo ṣiṣẹ́ agbára o ìwọ́n gbá bọ́ọ̀lù ní èlò olópin bẹ́ẹ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ nú ẹ̀mí. ọlọ́run lọ yọ wá ọlọ́run lọ yọ eagles. <laughs> ajá balẹ̀. owó ni rọpò túnbọ̀ máa ṣọ̀nà mi ní apostolic church canaanland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ló tún ṣàgbékalẹ̀ àjọ̀dún ìsọjí twenty twenty one church anniversary revival pẹ̀lú àkórí ẹ̀ ní òru náà ọba kò lè sùn the king could not sleep esther six one bẹ̀rẹ̀ láti monday fifteen sí friday nineteen oṣù kọkànlá november ọdún twenty twenty one tá yìí láti monday sí thursday aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ni o friday nineteen aago mọ́kànlá lẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì àwọn tí ọlọ́run máa lò ni prophet akínọlá fàṣàwẹ̀ prophet timothy ọlálẹ́kan pastor david ọlájídé ds àkóbọ̀ pastor gbẹ̀ngà owó ní kókó great pastor olórí ẹ̀mí evangelist adébáyọ̀ glorious wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọ̀ládẹ́jì jp general evangelist cac worldwide lólùgbàlejò àgbà kánsẹ́lì àdẹ́tùmá wà fún gbogbo èèyàn tó bá fẹ́ rí bàbá ọlọ́run àpọ́stélì babalọ́lá ó máa dábìrà láyé gbogbo nípòjìpọ̀ ẹ̀dá nítorí pé gbogbo aláàánú rẹ kò ní lè sùn títí yóò fi ṣe ọ́ lóore tó o bá wá ire Edu Consult is a teach again your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs as well as business certificates for business management and administrative programs. These programs are equivalent to ordinary national diploma, OND, national certificates of education, NCE, and others. At Edu Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NAPTEL certificates are internationally recognized and globally acceptable for academic purposes, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NAPTEL programs at Edu Consults, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Telephone Zero zero eight one three three five four three eight two Edu Consult. Together wẹ̀sọ́à high. ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé festival of peace twenty twenty one sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní csc e primary school abiri ìkòyí aago márùn-ún ìdájí sí mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ lẹ́ni pàdé láti ọjọ́ sunday sí thursday power night ni friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi Adeola, evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ pastor ayọ̀ ezekiel pastor J mọ́kànjúọlá àti wòlíì àgbáyé professor amolúwa lọ olùgbàlejò ní pastor iho e alálàdé bàbá cac e orí òkè èkó yìí àtẹnitá fún prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí district evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọ iyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa ní wo mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n àkókò tún ti pẹ́ o fún ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́ no more limitation ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀ tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Car ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ wá gbọ́ House máa di ṣíṣí fún ìgbà kejì lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹ́ta di ṣíṣí rẹ̀ lọ́dún bákan náà odò tí àpọ́sù Babalọlá yà sí mímọ́ yóò di ṣíṣí láti gbàdúrà ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kàn rẹ̀ mí lẹ́kàn ọmọ dáfídì elijah akitunde ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet Ezekiah. o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu aláìní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ ìmọ́tótó borí àrùn o. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní í lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ̀fọ́kọ mi dáàlà ọjọ́ kan là á kọ́ ọ láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ojúṣà àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dání àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣèmí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣetán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. bómi tuntun ṣerú tẹ́jà tuntun wọnú odò lọ́tún lọ́tún àrà ọ̀tọ̀ ni ọjà ìgbàlódé gsm international market ṣèyí mákindé máa ń ṣe bẹ̀bẹ̀ ẹni tó bá fẹ́ ra ṣọ́ọ̀pù níbẹ̀ tàbí ó fẹ́ gba ṣọ́ọ̀pù bó ṣọ́ọ̀fìsì fún ṣẹ́ ajé rẹ̀ ní gsm international market ẹ tètè lọ forúkọ sílẹ̀ o. paluda paluda ẹlẹ́ẹ̀lẹ́ international market ti parada ó di gsm international market lákọ̀tún fọ́ọ̀mù ti jáde o bóyá o fẹ́ ní ṣọ́ọ̀bù ọ́fíìsì o fẹ́ rà tàbí o fẹ́ yálò fúngbà díẹ̀ tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ iná ọba fún wákàtí méjìlá ààyè ìgbọ́kọ̀sí tó tẹ́jú omi tó mọ́ gara ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àríwá òkè ìbàdàn pẹ̀lú àjọṣepọ̀ wabotec limited ló ń ta fọ́ọ̀mù ní t twenty three nigerian army shopping complex lẹ́yìn stanbic bank ẹlẹ́yẹlé ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè oh eight oh thirty four thirty four oh one oh eight àti oh eight oh thirty two fifty two fifty seven thirty three dsm international market lọ gba fọ́ọ̀mù tiẹ̀ ọ̀rẹ́ mi ah, ah, ìwọ ní ṣẹlẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. <laughs> bó bá wù ọ́ àjànàkú ni kó pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. Ah, nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọmádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu ti dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. <laughs> níbo ni mo ti rí i kẹ. ó wà káàkiri rẹ̀ ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ kò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi ìrírí sans soda ó ní àwọn ohun èròjà tí ń fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sans soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sans soda kò lè dàbí sans soda rárá o. à ń fẹ́ alágbàtà fún sans. pé zero eight zero fifty six sixty eight thirty one seven eight zero eight zero fifty six sixty eight thirty one seven eight. sans cream soda ilé iṣẹ́ farmadeco plc ló ń ṣe à ń pèsè sí ọ̀nà àbáyọ fún ìlera. What is the lamb? bíṣọ̀bù àgbà ìjọ elétò ẹkùn ìbàdàn his grace most reverend and mrs olúmiwá olùṣínà ọ̀dẹ́jàyí bro dr ọláyínká mark bọ́lájí diocesan lay president very reverend dayton olúmídé àlùkò akọ̀wé sínọ́ọ̀dù gbogbo àlùfáà àti gbogbo ọmọ ìjọ elétò ní diocese ìbàdàn ń kí olórí ìjọ elétò nílẹ̀ nàìjíríà káàbọ̀ sílùú ìbàdàn his eminence dr samuel chukwuemeka kanu uche tó fi mọ́ ìyàwó wọn àti gbogbo àwọn tí wọ́n kọ́ wọn rìn pẹ̀lú wọn sí diocese ìbàdàn fún àbẹ̀wò ọlọ́sẹ̀ méjì his grace most reverend and mrs olúmiwá olùṣínà ọ̀dẹ́jàyí the Archbishop and Bishop of Ibadan, Prof. Dr. Olayinka Mark Bolaji, Diocesan Lay President, Very Reverend Davidson Olumide Aluko, Senior Secretary, the ministers, and all Methodist people in the Diocese of Ibadan. Warmly welcome the Prelate of the Premier Church in Nigeria, His Eminence Dr. Samuel Chukwemeka Kanu Uche, his wife and the entourage, to the Diocese of Ibadan on his two weeks apostolic visit. Your Eminence, may your visit bring blessings to the land of Ibadan and its environs. Announcer, Methodist Church Nigeria, Diocese of Ibadan. Thank you. Nigeria Enterprises gọ́níyà Fiji lọ́rọ̀ furniture ní tohac interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí tó wù yín pàápàá jùlọ imported bed lónìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ́ lè bá láàfin stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàlẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbékẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ ẹ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o sóhun tọ́lọ́run mi kò lè ṣe lásìkò rẹ̀ kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run yóò máa da gba ìpèpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. one pastor p.o. fẹ́jẹ́ mrs going to be our chief host join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. oga john how you take buy all these things cut soap for me now <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down He say axa mansard money market fund They give confirmed returns where i go fit use cash out wella. so if i can't put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories Oh, <laughs> axa mansard now trusted international company where they over fifty countries their style transact and. and go sharp sharp you don't withdraw your money and you go still earn. Oh God, john Now you Now axa mansard investment jare if i want save i fit buy investment from other companies from their one-stop shop with no wahala at all. With AXA Mansard Investments, you don't have to give up your convenience for earnings. You can have it all. Visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today. Please read the prospectus and where in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. Praise God, it's the King's Convention 2021. In times like these, when there are all kinds of overwhelming challenges physical, spiritual, and financial, Holy God. The great changer can bring the much needed change. Jesus is King Ministries presents Power Packed Convention 2021. Theme The Great Changer. Date 18th to 21st of November 2021. Time 5 p.m. daily. Morning session Friday to Sunday 9 a.m. Venue The King's Chapel Auditorium, Songo, Uhai Road, Ibadan. Ministering Reverend Emiko Amushika, Reverend Olushola Areogu, Reverend Alex Adegboye, and the host, Reverend Dr. and Reverend Mrs. Lakon Babatunde. For inquiries, call 0806 875 3469 or 0703 761 8998. Come, all lead a labor and a heavy laden. The great changer will change your lives. At Jai University, admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics and Medical Laboratory Science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592 0637. Ajay Carver University, raising godly intellectuals. bàbá bọ́láriwá aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́nlágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gùn ilẹ̀ bàbá wa ọ̀nà àbáyọ dé. borí bá ti kún alábẹ́ni ká wá lọ. bódò bá ti kún àgbàlagbà ọ̀mùwẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. ẹni tó ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ò rẹ́rìn kankan promise and faith. gbogbo ẹni tó ṣègbéyàwó fọ́pọ̀lọpọ̀ ọdún tí ò gbọ́ kó. ni àbúrò lọ́wọ́ kókó tó ṣapá kan jà mọ́. bàbá bọ́lárìnwá aláwòye ló ní bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ó tún níbì kan àgbẹ̀ sí o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ jábára. bàbá bọ́lárìnwá aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bus ní express ọ̀nà jọ ládùúgbò jákan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine. bàbá bọ́lárìnwá aláwòye ló ní ẹ tújú ká ayọ̀ ló kàn oyalẹ́lẹ́nu ṣoṣo TSC mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lákòrí ti twenty twenty one. ó yẹ gbogbo alá àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. nínú pàdé àdúrà máa jẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father. látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero. làkórí God of our father. jésù ìrànlọ́wọ́ aláìléèyàn. fẹ́ lu àwọn ìránṣẹ́. prophet mark akínbíyì. pastor akínpẹ̀lú. reverend wálé adéoyè. prophet wùmí jésù yínká. prophet sí ọláyà. prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì. bishop and prophetess lucas. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó dé ọlọ́run sọ bẹ́ẹ̀. Kẹ́mi Riobo, Yemi David, Bọ́sẹ̀ Super, Esther Palẹ̀mọ́, Taiwo Ògúnbíyì, Ọ̀pẹ́yẹmí Madu, Máyọ̀ Wálì, Dámilọ́lá Daniel, Tolú Ìbítóyè, olùgbàlejò ni wuli olúfẹ́rin òní, Prayer City, ti CAC Cementing Top lẹ́lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ ẹran wa náà làwa ṣetán láti máa jẹ́ fún yín o láàárọ̀ tí ò ní lórí ìròyìn ajá balẹ̀ tó gbóná fẹlifẹli hmm. ajá balẹ̀ bíi ẹmu kọ́lọ́kọ́ ọyẹ bá ní bùmù hmm. ẹgbẹ́nusẹ̀ kẹfà fìn ẹ jẹ́ kí n ṣẹ̀yìn lọ́wọ́ o níbi ìròyìn kan níbi èyí tí Káyọ̀dé Fáyẹ̀mí ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tó ti mú ìrètí padà bọ́ sí etí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé adìẹ tó sì kú lè jẹ àgbàdo ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí gómìnà káyọ̀dé fáyemí tí tún ṣe alága fún ẹgbẹ́ àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà ni ló ṣe ọ̀rọ̀ báyìí wípé dípò tí àwọn èèyàn kan ń sọ pé ká jẹ́ tán ká jẹ́ tán kọ́tán kọ́tán làjá alámì wípé kò lẹ́tọ̀ọ́ ká wá fàájá torí pé kò sí àǹfààní kankan nínú àfàjá bí ó jẹ́ pé àfàró ló lè ṣe wá láǹfààní wọn ní bọ́mọdé bá ń sọ pé ká àwọn àgbà ní ọmọ sọ pé ẹ jẹ́ ká nítorí òní torí ọ̀la ni ọ̀ gómìnà káyọ̀dé fáyemí ti ìpínlẹ̀ èkìtì ẹni ń sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n gbé kalẹ̀ lórúkọ zik nnamdi azikiwe fún ẹlẹ́ẹ̀kẹwàá èyí tí wọ́n gbé kalẹ̀ ní yunifásitì tí nnamdi azikiwe yunifásitì wà ní ọ̀ka ní ìpínlẹ̀ anambra Fàyẹ̀mí ló bẹ̀rẹ̀ sí gba gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kígbe wípé kí Nàìjíríà ò pín lọ́tún ló sì ní ìmọ̀ràn wípé kò sáǹfààní kankan nínú ká pín bí ọ̀jẹ́ pé ká jókòó ká mọ ibi tí nǹkan ti kọ́ wa lẹ́sẹ̀ ká sì bójú ẹ̀yìn ká ṣe àtúnṣe sí i pàápàá gan ní pàtó gómìnà Káyọ̀dé Fáyẹ̀mí ọba làámúlẹ̀ ó ní ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà àti ní gúúsù gúúsù ní south south ó ní àwọn tá a mọ̀ sí indigenous people of biafra ipob etí nnamdi kanu tó léwájú nínú wọn ó ní wọ́n sọ pé dandan láò àbáwọn bá gba orílẹ̀-èdè biafra kúrò lára nàìjíríà nígbà tí olóyè sunday adéẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí sunday ìgbòho tó náà tún kó àwọn ikọ̀ kan tòdí ní agbègbè ilẹ̀ káàrọ̀ àjíire tí wọ́n ní àfitúlàsì àwọn náà gba Odùduwà republic kúrò lára nàìjíríà ó wá ń ṣe àlàyé wípé níwọ̀n bá gbà tọ́jẹ́ wípé ìlànà pẹ̀lẹ́kùtù ń bẹ tá a fi lè yanjú aáwọ̀ tí ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà kí la wá fẹ́ kúkú fi ẹ̀mí ara ẹni lélẹ̀ sí pẹ̀lú tùlàǹgà túláàsì tí àwọn kan tí wọ́n ń lépa gómìnà káàdì fáìmí ọ̀pá àrọwà fún gbogbo ọ̀dọ́ àti àwọn èèyàn tínú ń bí lórílẹ̀‐èdè nàìjíríà wípé kálọ̀rì mú sùúrù pé nǹkan tí kò tó lónìí ọ̀ ń bọ̀ wá ṣẹ́kù tọba dì ní ẹ̀yìn wọ́ọ̀la ibẹ̀ náà ní báyọ̀ ti fẹ́ mú ìròyìn hmm. láàárọ̀ tòní bẹ́ẹ̀ ni àwọn ìkànnlú ni wọ́n péjọ síbẹ̀ tí wọ́n sì ń sọ̀rọ̀ léètí ẹ̀yin náà fẹ́ gbọ́ nínú ìròyìn tí ń bẹ níwájú ẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tí wọ́n fi ń sọrí iṣẹ́ rere mọ́nìgbàgbé ti Great Zik tó ṣe é lẹ̀ gẹ́gẹ́ bí èèkàn òṣèlú àti àgbà nínú aṣíwájú ilẹ̀ yìí láti gba ìtẹ̀dó Nàìjíríà wọ́n ní àwọn èèkànlú tó sọ̀rọ̀ ń bẹ nínú wọn láti rí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí nílẹ̀ yìí Chris Ngige nínú ọ̀rọ̀ tí ó sọ tó sì di àtẹ̀jáde tí wọ́n jù sí gbòòrò ayé láti Àbújá Chris Ngige ní a pẹ̀lú èsì ìbò eléyìí tí wọ́n dì lọ ní ìpínlẹ̀ Anambra ibi ó sì já sí ó dúró bí ẹ̀bùn ẹ̀bùn ọjọ́ òbí ńlá fún Great Zik Ngige ló gé ọ̀rọ̀ ọ̀hún sí àní etí ó nítorí pé gbogbo ibi ará ìpínlẹ̀ Anambra ń fọkàn sí pé igi ètò ìdìbò wọn ò wó sí náà lọ́ padà wó sí nínú sàárè Great Zik gan inú ẹ̀ ọmọ dùn ṣẹ̀ṣẹ̀ bí ìgbà ọmọdé ń yọ̀ mẹ́yẹ ni nínú sàárè ẹni tí í ṣe mínísítà bọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń yá sí àtọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ yìí Chris Ngige òun ni ó gé eléyìí sí àlétí bákan náà ni Okorocha àti Ezeife wọ́n sọ̀rọ̀ Honourable Dr. Nnamdi Azikwe ni wọ́n ti gbóríyìn fún nípa pé ó nífẹ̀ẹ́ Nàìjíríà tọkàntọkàn kó tó relé ogbó bẹ́ẹ̀ náà ni ò sì fọ̀rọ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ṣeré kankan kó tó rè wàlẹ̀ àṣà wọ́n ní bá a bá wo ìlànà ìṣẹ̀mí àti ìgbáyé gbádùn rẹ̀ àti ìgbáyé ṣe ayé rẹ̀ fìlọ́sọ́fì rẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ àti òye tó gàgàrà kì í kàn ṣẹnìkan ṣá tọkàn wáyé tí ó dàbí okunlẹ̀ tó kọjá lórí àpáta tí ò lapa ó wáyé wá lapa ìpamọ́ ní gbàgbé náà ni gbogbo wa ń dàwọ́ ọ̀dùnnú ẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí lónìí ọ̀rọ̀ Okorocha gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo àti Ezeife tóun náà jẹ́ èèkàn òṣèlú nílẹ̀ yìí ọ̀rọ̀ wọn lọ́gba ojú kan lọ́hùn ní ti ààrẹ àná nílẹ̀ wa ààrẹ Goodluck Jonathan nígbà tó wọn mọ sọ̀rọ̀ ńbẹ̀ ó ní ìbá sì da kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ olóṣèlú lásìkò tá a wà kí wọ́n kọ́ṣe akọni tó ti lọ Great Zik ó ní gbogbo ọ̀nà lọ́gbà láti rí i pé Nàìjíríà ò túká Nàìjíríà ò pín Ọlọ́run sì fún ṣe ó ní ẹ wá wà wá ó ń fi àwọn pe àwa ni o ẹ wá wo àwọn tí àwọn jẹ́ òṣèlú nílẹ̀ yìí kábíra wa mélòó nù wa ni wọ́n ń jìjàdù láti rí i pé nàìjíríà wà ní ìṣọ̀kan tí òpin tá a sì lo ìfẹ́ ọkàn ara ẹni tẹni nìkan láti máa fi ṣòṣèlú Goodluck Jonathan tó sọ̀rọ̀ níbi uh, Second Igbo Nsukka Zik Annual Merit Award ní abuja, tí wọ́n ti gbé àmì ẹ̀yẹ fún àwọn èèyàn tí ó tọ́ sí ó ní ẹ wò ó bí mo ti ń sọ fún yín ó yẹ kí ẹni tí ó bá tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà bóyá tọkàn àbí ti ń ṣe lọ́wọ́ ń tó yẹ kọ́ mọ́ ọ nílọ́kàn ni bí yóò ṣe pa gbogbo èdè ẹ̀yà àti gbogbo ẹnì pátá tí ń bẹ ní nàìjíríà tí ó pa wọ́n pọ̀ sójú kan sọ wọ́n dọ̀kan oṣo lábẹ́ ìlépa kan ìfẹ́ kan ìṣọ̀kan kan eléyìí tí mú kórílẹ̀-èdè ó gòkè àgbà Goodluck Jonathan sọ̀rọ̀ ilẹ̀kùn mọ̀kadíẹ̀ mọ̀sẹ̀nú dédé síbí Abọ́ládé ó yá gbé e apá ibi tèmi ó tún ti gbé òní eléyìí o Ngige mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ló tún sọ̀rọ̀ níwájú mi ní àhín o níbi tó ti ń sọ pé kò sáàyè fún ìwọ ọmọ gànfè kankan o lábẹ́ fífi ẹgbẹ́ òṣìṣẹ́ bojú pẹ̀ǹjà fún ẹ̀tọ́ ọmọnìyàn ìjọba àpapọ̀ ló kìlọ̀ bẹ́ẹ̀ fún Labour ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti mú ìkìlọ̀ tó lágbára lọ sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọba pé bá já àwọn bango kọ́mọjú náà nítorí pé ajá ò ní rorò kọ́sọ̀ ojúlé méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń pe ara wọn láàṣáájú nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọba pé kò sí nǹkan tá a lè pè wọ́n ju hooligans lọ wọ́n ní ìwà ọmọ gànfè níbẹ̀ lọ́wọ́ ẹlòmíì nítorí pé wọ́n mọ̀ ọ́n ṣe bíi pòkì nígbà tí wọ́n bá ń bá àwọn aṣojú ìjọba tí wọ́n bá jọ ń dúnàdúrà lórí ohunkóhun ni ìjọba hàn kìlọ̀ fún wọn látọ̀dọ̀ Chris Ngige wípé kẹ́ ẹ gbọ́ràn báyìí torí pé kẹ́ ẹ má bàa kan àbùkù ó ní ìwà kíkọjáyè ní láti lọ́ọ́ rèé mọ́ gbé ilẹ̀kùn àwọn iléeṣẹ́ kan lọ́ọ́ rèé tìpa tàbí kẹ́ ẹ mọ́ dí àwọn tó bá ṣetán láti ṣiṣẹ́ lọ́wọ́ bẹ́yìn bá lẹ́yìn òṣìṣẹ́ kẹ́ ẹ mọ́ sọ pé ẹ dí wọn lọ́wọ́ tàbí ẹ gbé àpólàgè àti korodóòmù sẹ́nu ọ̀nà àwọn iléeṣẹ́ kan picketing ni wọ́n ń pè yùn wọ́n ní tẹ́ ẹ bá ṣe ìlòdì sí òfin tó gáyàtà ni wọ́n ní àti pé ẹ fẹ́ da àlàáfíà ìlú ẹ fẹ́ da láàmú ni inú àtẹ̀jáde èyí tí mínísítà fi síta lánàá òde yìí ló ní ìjọba ọ̀wá ní gbẹ̀gbàkugbà mọ́ báyìí o nítorí pé ìjọba ti fa àyè gbà wọ́n lọ́jẹ́ kí wọ́n máa kọjáyè níwájú ìjọba wọn mọ̀ wípé amúnimọ̀dá ni ìjọba ni torí ìgbà tá a bá ti jókòó fún yín ta a fún yín láǹfààní láti jọ jókòó dúnàádúrà àǹfààní aláìlẹ́gbẹ́ ni o bẹ́ẹ̀ bá wá ti wá kọjá yìí àjẹ́ wípé ìjọba ó mú abẹ́ òfin yóò fi là yín lọ́wọ́ pẹrẹgẹdẹ ni wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló sọ pé àwọn ti ń wò tọ́pẹ́ àwọn ọ́fíìsì mínísítà kọ̀ọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà pé wọ́n ti pa lórílẹ̀-èdè yìí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ okòwò àti ọ̀rọ̀ ìdókòwò lórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n gbé tìpa fún odidi ọjọ́ bíi mélòó kan lórí àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ní àwọn ń béèrè fún àwọn ẹ̀tọ́ àwọn wọ́n ní tòǹtẹnu ẹ̀ náà àwọn kan wá sẹ́nu iṣẹ́ wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀ wá ń wọn padà à irú kọjá àyè tó tó eléyìí kò tí ì sí o bákan náà wọ́n ní wọ́n ń ṣàlàyé fún wọn wípé ẹnikẹ́ni tó bá tẹ̀síwájú láti tún ṣerú nǹkan báwọn pé yọ kàn dín nínú yọ ní látàrí èyí o wọ́n ní ìkìlọ̀ tó lágbára làwọn fi ń ránṣẹ́ o láti ọ̀dọ̀ ẹni tí í ṣe olórí gbogbo ọmọ nàìjíríà tí í ṣe ààrẹ muhammadu buhari wípé ìjọba ò ní fọ́ lẹ́rán káwọn kan wá sọra wọn di kàràǹjẹ́gbọ́n mọ́ ìjọba lọ́wọ́ lórí pẹ̀lẹ́ ń béèrè ẹ̀tọ́ kẹ́ ẹ̀ wá mọ̀ dí àwọn tó bá nìkan ṣe kẹ́ ẹ̀ mọ̀ dí wọn lọ́wọ́ kọjọ́ o kò sáyè fún ìwọ ọmọ gànfẹ̀ lábẹ́ fífi ẹgbẹ́ òṣìṣẹ́ bojú. Hmm ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yẹ jẹ́ àlọ́ sí agbo òṣèlú báyìí ojú ìwé kejìlá page twelve ìwé ìròyìn punch fún tòórọ́ òní ni wọ́n kọ ìròyìn yìí sí. ó kéré tán àwọn ọba aláyé orí adé ọ̀run lẹ̀kẹ̀ bí ọ̀ọ́dúnrún níye àbàtẹ̀ three hundred monarchs ọ̀nà ti ṣetán láti ṣàtìlẹ́yìn fún Tinubu for twenty twenty three látilẹ̀ Yorùbá sì ni wọ́n ti wá ojú ìwé kejìlá punch tí mo sọ fún yín o ní ọ̀rẹ́ sáínbọ́ọ̀dù ìròyìn yìí tí ń júwe ibi tí òun fìkàlẹ̀ sí. ó kéré tán wọ́n ní àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n jẹ́ ọba láyé nílẹ̀ oòdùà bíi ọ̀ọ́dúnrún níye three hundred láti ilẹ̀ yorùbá south west ni wọ́n ti ṣetán láti ṣe àtìlẹ́yìn tọ́gbọ̀ngbọ́n fún ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ èkó sẹ́nitọ̀ bọ́lá ahmed tinubu tí tún ṣe aṣíwájú apc nílẹ̀ yìí ẹni tí ó ń dèrò tí ó ń gbèrò láti di ààrẹ ilẹ̀ nàìjíríà lọ́dún 2023 ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tó dìròyìn yìí ni wọ́n bó sọ lójú ẹ̀ nílùú gbọ̀ngàn nípínlẹ̀ ọ̀ṣun lánàá ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ẹni tó sì sọ ọ̀rọ̀ yìí sí ìgboro ayé ni sẹ́nitọ̀ dayọ̀ adéyẹyẹ ẹni tí ṣe alákòóso gbogbogbò fún àjọ eléyìí tí ń ṣarajọ tí ń jáwé sóbìrì fún Tinubu láti di ààrẹ ní 2023 oni chairman fún South West Agenda for Aṣíwájú for 2023 ẹgbẹ́ tí wọ́n mọ̀ sí swaga adeyeye nígbà tí ń sọ̀rọ̀ níbi ètò kan tó wáyé ní gbọ̀ngàn ó ní ẹ wò ó tó lórí tẹlẹ́mù àtọmọdé àtàgbà tó ń tàṣẹ́ ẹ̀dín ti ṣe tán láti ti Bọ́lá Tinubu lẹ́yìn kó di ààrẹ Nàìjíríà jókòó sórí àpèrè àṣẹ ilẹ̀ yìí lọ́dún 2023 ó ní àwa náà ò sì sùn a ò sì wo gbogbo ìgbésẹ̀ ní swaga ń gbé láti rí i pé ohun gbogbo ó lọ bó ti yẹ ọ lọ ní agbègbè Ìrèwọlé òun náà ni wọ́n ti sọ̀rọ̀ yìí Ìrèwọlé Federal Constituency ti ṣe ẹkùn ìdìbò kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ni ọ̀rọ̀ yìí ti ń jáde ńgbà ọ̀rọ̀ kan adéyẹyè láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kọ̀dí alárẹ̀mú fún swaga adéyẹyè ní mọ́rọ́ gbogbo ẹ̀yin olùgbé àti ọmọ bíbí ilẹ̀ yorùbá pàápàá ní agbègbè ibi tá a wà yìí ìrè wọlé federal constituency pé ẹ dákun ẹ ṣàtìlẹ́yìn fún swaga o ẹ ṣàtìlẹ́yìn fún swaga o torí inú àwọn èèyàn tó ti ṣàtìlẹ́yìn fún swaga àti bọ́lá tinubu for twenty twenty three láti ráwọn ọba kanrin kanrin nílẹ̀ yorùbá kódà pa ó tiẹ̀ dákọ̀ àwọn ọba aládé ńláńláńláńlá nílẹ̀ oòdùà bíi ọ̀ọ́ni rìsà tí í ṣe àrólé oòdùà ọ̀ọ́ni ifẹ̀ ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì wọ́n ní adéyẹyè dákọ kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà aláàfin ọ̀yọ́ ọba lámìdí àtàndá adéyẹmí kẹta wọ́n ní adéyẹyè ọ̀dàkọ aláké tilẹ̀ gbá ọba gbádébọ̀ adédọ̀tun àrẹ̀mú ọ̀dàkọ àwọn orí adé báwọn báwọn báwọn pé wọ́n ti ṣe tán o láti ṣàtìlẹ́yìn fún Tinubu tí í ṣàwọn àtìlẹ́yìn kéékèèké ń ta wá ń fẹ́ báyìí ni pé àwa gẹ́gẹ́ bí aṣojú swaga representatives ẹ mọ̀ swaga wọ ìgboro ayé lọ káyé mọ̀ ẹ jẹ́ kán mọ̀ tí ò tí ì gbọ́ ẹ jẹ́ kán o wípé Ọlọ́run ti ṣe tán láti gbé Tinubu gorí àpèrè àṣẹ Nàìjíríà ní twenty twenty three yóò sì wọlé sọ ni ní twenty twenty three ọ̀hún ó wá kéré tán abatẹ́ three hundred ọ̀ọ́dúnrún níye àwọn orí adé láti ilẹ̀ Yorùbá ni wọ́n ti sọ pé boko ràwọ̀ kan ní sánmọ̀ Tinubu làwọn ṣàtìlẹ́yìn fún nínú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ìròyìn yẹn ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mọ̀ ya ka díẹ̀ mọ̀ sẹ́nu dédé sí bí ẹ débẹ̀ grab your balance. àjà balẹ̀ ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásítì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má bànújẹ́ rárá wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC tàbí NAPTEP e ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn Ọ̀yọ́ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò foríṣiríṣi ìnáwó New new view event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip javari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saint college road agbofieti off jericho extension ibadan New View event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 six six five five seven. new view event center make it a moment to remember. agbára jíǹde jésù ló lè sọ ni dòmìnira kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ń sọ ọmọ ọba dẹrú jésù ń pe gbogbo ọkùnrin tí wọ́n fẹ́ jẹ́ ọkùnrin nítòótọ́ nínú gbogbo ìdáwọ́lé wọn síbi àkànṣe ìṣòro tó wà fáwọn ọkùnrin nìkan lọ́jọ́ ẹtì november nineteen twenty twenty one ní dédé aago mẹ́wàá àṣálẹ́ nínú ìjọ the lord city gospel grace ministry ma ali layout off akerefon street meridian bus stop níkọjá nnpc àpáta ìbàdàn. do you desire to be excellent as a man? then join us at the dominion night with the theme fire of dominion come and receive divine power to have dominion in all your endeavors. This Friday, November 19, 2021, at 10 p.m., ministering are Pastor Cornelius Adebayo, Pastor Sam Adekagun, and the host, Pastor Enoch Folorenshaw. This Dominion Vigil is for men only at the Lord City Gospel Grace Ministry, MA Ali Layout, off Akerefon Street, Meridian Bus Stop, Apata, Ibadan. Your testimony is sure if you attend the vigil. Jesus is Lord. ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé Adam's Desire Adam's Desire yé amárale gbogbo. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà bó ti wá kún fún agbára bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀ odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pò ó pọ̀ tí wọ́n gbé e jáde iléeṣẹ́ silken limited nature's field ló ń pin tó ń ta àjọ lóǹtẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. kí ló kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo ọmọ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun mákindé àwọn àlejò pàtàkì ni professor Kass garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani doctor abib ọ̀nàmítóyè àti doctor olúyẹmí fáṣínà àwọn orí adéjọ́ náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàmídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní ṣọwá ọba sálù adétúnjì labudrug ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì large plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn. láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́yìn bẹ́ẹ̀ o. òwúrọ̀ o akéde ìpapòdà bàbá wa olóògbé Gabriel Ọládòkun Lágúnjú ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé Emmaus Theological College olódó ńbàdàn tí wọ́n sì jẹ́ ààrẹ àná fún CAC lágbàáyé bàbá sùnì ní olúwa lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún twenty twenty one lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rùn-ún díẹ̀ lára bẹ́tẹ̀ òsìnkú yóò ṣe lọ rèé Tuesday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí ní ìsìn orin National Sunday Schools Department láago méjì ọ̀sán lẹ́yìn náà ní ìsìn alẹ́ onígbàgbọ́ yóò tẹ̀lé pẹ̀lú ìjọ CAC òkè ìṣíníyè olódó ńbàdàn láago mẹ́rin ó Wednesday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìsìn orin àṣálẹ́ onígbàgbọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ imams theological college etcosa yóò ṣe thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n látẹ̀ bàbá nítẹ̀ ẹ̀yẹ láago mẹ́wàá àárọ̀ àìsùn onígbàgbọ́ daago mẹ́ta ọ̀sán aago mẹ́wàá àárọ̀ friday orin ìdágbére àti ìsìn ìsìnkú láṣẹ kátó ferúferú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní college olódó ńbàdàn káwẹ̀jẹwẹ̀mú tó tẹ̀lé bàbá ẹ máa sùn láyà kristi títí tá a fi pàdé lẹ́sẹ̀ olùgbàlà olùṣọ́ àgùntàn lágújú ẹ college olódó Muzik káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé health concern. kàn lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì handsome lọ́wọ́ ọlọ́run mo o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwọn orin tuntun dádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pé tòrin tìjó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùn dé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùn dé proudly supported by fresh fm Lafia Hall and Talvik Favours of Tao Nibata á ti lárinrin jù. Bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream. ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kí ni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù cambridge igmb tàbí jupeb tó fi mọ́ naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult. educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others. àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three eight two educonsult together we soar with pride. ṣèròyìn mọ́ o. fire revival ìsọjú oníná ti ìjọ christ revival miracle church ti bẹ̀rẹ̀ ogun ọjọ́ pípẹ́ ti ń ṣẹ́ ọ̀pọ̀ ènìyàn ti ní ẹ̀rí pẹ̀lú àkòrí àyípadà rere látòkè wá. many captives are already being delivered at this year's fire revival. aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìsọjí àkànṣe àdúrà àràgbà yamuyamu fún gbogbo nípòjìpò láago mẹ́fà ìdájí sáago mẹ́sàn-án òwúrọ̀. revival is four pm daily with special power packed prayer for all and sundry from six am to nine am. sátidé ogúnjọ́ ní ìpàdé gbogbo òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ìjọ lọ láago mẹ́jọ òwúrọ̀. Saturday twentieth is for interdenominational ministers and church workers conference by eight a.m. Sunday ọjọ́ kọkànlélógún làṣekágbá ìsọjí láago mẹ́jọ òwúrọ̀. And Sunday twenty-first is the grand finale by eight a.m. Wá pàdé Ọlọ́run Reverend P.F. Ọwá ti Christ Revival Miracle Church number seven P.F. Ọwá Crescent Adéyẹmọ Layout Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn Fire Revival twenty twenty one wá kógun rèé ó tán na láìláláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property ló ní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀ yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ṣọjọ́ kàrúndínlógún oṣù kínádún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yín o bíi àpò rẹsì òróró èlò sẹ́bẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ gẹ̀ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúyé ò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. ṣàánú mi lákòókò kó tó pẹ́. divine restoration rí mercy once again tó ṣe kọkànlá yìí lọ́jọ́ wednesday seventeen thursday eighteen àti friday nineteenth november orí òkè àánú prayer mountain of mercy ní ọlọ́run tó pe wòlíì mú sí ìsàládé olú jp bàbá orí òkè pẹ̀lú ọmọ wòlíì pastor àìsáyà o aládé jp yóò fi máa mú gbogbo èèyàn bọ̀ sípò ohun rere gbogbo tó ti pàdánù iṣẹ́ ìrànlọ́wọ́ ìgbéga ìgbéyàwó rẹ̀ ọlọ́run ṣètò fẹ́ mú gbogbo ẹ̀ padà bọ̀ sípò wàá gbàdúrà lóṣù yìí ọlọ́run máa lò pastor délé òjò prophet samson akíọ̀lùgbàdé prophet ọláìtàn pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórin ẹ̀ prophet moses aládé olú jp bàbá orí òkè pẹ̀lú ọmọ wòlíì pastor àìsáyà o aládé jp district superintendent ni ó máa bá gbogbo èèyàn lálejò aago mẹ́jọ láàárọ̀ pẹ̀lú ìṣòro mọ́kànlá alẹ́ láwọn fi máa gbóhùn àdúrà sí sókè ọ̀nà gbogbo ní kẹ́ ẹ wádìí ọjọ́ tàbí ẹbẹ̀ ní láti bẹ̀ ní kẹ́ ẹ ti gbé ọ̀kadà olùdóṣòkun cac orí òkè àánú mountain of mercy lẹ́gbẹ́ yẹn lóṣù kọkànlá yìí ohun gbogbo tó o ti pàdánù gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n lo oògùn aràn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí i wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí ilé ìwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o. ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fétò ìlera láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action. Ajabale. balẹ̀. mẹ́yìn bá wojú aago yín ń bẹ̀ ọ̀hún ẹ rí i pé ó ti gbé e lé báyìí aago mẹ́sàn-án àbọ̀ gẹ́gẹ́ hmm. ajá ló sì ń tẹ̀ síwájú ọ̀ nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì ní tuntun tuntun látọ̀dọ̀ ẹgbẹ́ naso non-academic staff union of educational and associated institutions nasu wọ́n tún ti bẹ̀ sí dúnkokò báyìí pé ìyanṣẹ́lódì èyí tí àwọn mú àsorọ̀ débá níjó ní ó ní àwọn ò tún padà sẹ́nu rẹ̀ báyìí nítorí pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n á san ẹ̀tọ́ àwọn fún àwọn wọn ní ìwà gàbàgebè àti àbòsí ojúkorojú ni wọ́n ń ṣe fún àwọn nídìí owó tí wọ́n ń san fún àwọn nasu ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ náà comrade makolo hasan ló sọ̀rọ̀ náà jáde nígbà tó ń kí àwọn akẹgbẹ́ rẹ̀ káàbọ̀ síbi ìpàdé àwọn alákòóso ẹgbẹ́ nasu nínú ìpàdé tó wáyé ní Àbújá lánàá òde ni o níbẹ̀ ló ti ṣàlàyé pé gbogbo àìṣedédé ti ń bẹ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìyanṣẹ́lódì gbọmọgbọmọ léyìí tí ń wáyé ni ó sì lè ṣe àkóbá fún ìdàgbàsókè ní orílẹ̀‐èdè wa lápapọ̀ ó ní bẹ́ẹ̀ bá wò ó ẹnikẹ́ni tí wọ́n bá yàn jẹ lójú korojú tí wọ́n sì ń fi hàn ó ní ìdá agara yóò máa dá onítọ̀hún ni tó sì jẹ́ pé kò ní lè fi tọkàn tara máa ṣe iṣẹ́ oníkọ̀dá ká máa yàn yàn jẹ ká sì máa sọ fún un wípé à ń yàn án jẹ àti pé wàhálà àjòjúmọ́ tó wà lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn nǹkan tí ń bì òun náà ni pínpín tí wọ́n ń pín àwọn ẹ̀tọ́ àwọn lódì lódì Ni fún àwọn tó jẹ́ olùkọ́ sánsan àti àwọn táwọn kì í ṣe olùkọ́ nínú ọgbà àwọn ilé ẹ̀kọ́ ga yunifásitì lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó ló ti dájú gbangba báyìí pé àwọn tí ń ṣe òṣìṣẹ́ ọba tí wọ́n ń lọ́wọ́ nínú bí wọ́n ṣe ń pín àwọn ètò yìí sí àpò oníkálukú ó sọ wípé ojú korojú ni wọ́n fi ń ṣe àbòsí àti àgàbàgebè àti pé bí wọ́n bá tẹ̀síwájú báyìí ó ní nǹkan ò ní dáa o nígbà tí nǹkan tiẹ̀ wá jẹjú pọ̀ fún àwọn oníṣe làwọn dìde táwọn gbé ẹjọ́ lọ síwájú mínísítà sẹ́nitọ̀ Chris Ngige ìgbà tó ń tọ̀ wọ́n fún àwọn lésì ó ní gbogbo ẹ̀hún tẹ́ ẹ bá fẹ́ béèrè ẹ máa kó lọ sí National Universities Commission tàbí kẹ́ ẹ lọ sí iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ kì í sí ọ̀dọ̀ tòun ìlẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀ rí nǹkan bá ń bí ìròyìn ó ń tún kù ọ̀pọ̀ lójú ìwé ti Nigerian Tribune tí wọ́n kọ sí láàárọ̀ tòní. lórí ìṣẹ̀lẹ̀ amómijé lójú ẹni tó ṣẹlẹ̀ ní Ìkòyí ilé gogoro alájà mọ́kànléní ogún tó ṣubú lóòró bàbá Bọ̀dé George àgbà òṣèlú láti ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ pé gbogbo ẹni pátá tájẹ ìwà bàjẹ́ bá ṣe mọ́ lórí lórí ilé tó dà wóhun ní káwọn aláṣẹ kí wọ́n fojú rẹ̀ winá òfin o Bọ̀dé George sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó jù síta pẹ̀lú àkòrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìkòyí ohun tó yẹ kí wọ́n wá ní òtítọ́ ti ń bẹ nídìí ẹ̀ ó rọ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé sanwó wípé kọ́dá kan kí ọmọ fi dúdú bo funfun lójú tàbí fi funfun bo dúdú lójú fẹ́nikẹ́ni lórí ìwádìí tí ìgbìmọ̀ ọ̀hún ń ṣe lọ́wọ́ àti ààbọ̀ tó kọ́kọ́ tiẹ̀ bóde látọ̀ ẹ̀dọ̀ ìgbìmọ̀ oníwádìí ọ̀hún Bọ̀dé George ní a ah, ntí ọ̀dà ọ̀dà kò ló kọ méjì kọ̀dá náà ni ọmọ jẹ́ ìṣe àti ìlọ́wọ́sí àwọn èèyàn kan lórí bí ilé òun ṣe dàwó kọ̀dá ni torí pé ìṣẹ̀lẹ̀ eléyìí tá a lè dóòlà rẹ̀ kọ́mọ́ ti ẹ̀ rárá ni tó fi àdí pé ó wá ṣẹlẹ̀ tán tábàámọ̀ wá ní kí wọ́n fòun ṣáájú tí wọ́n wá fi kẹ́yìn ọ̀rọ̀ Bọ̀dé George ti sọ̀rọ̀ ilé alájà gogoro tó dàwó níkòyí ààbọ̀ ìwádìí ẹ mọ̀ jù ú sí abẹ́ pílò ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ń pa ẹ̀. bákan náà nílẹ̀ Amẹ́ríkà àti àjọ ìṣọ̀kan àgbáyé the United Nations ṣe panupọ̀ tí wọ́n rọ àwọn aláṣẹ Nàìjíríà pé lórí ìṣẹ̀lẹ̀ làlórí tó ṣẹlẹ̀ ní Ìkòyí tí ilé alájà gogoro mọ́kànléní ogún fi dàwó lóòró kí wọ́n rí i pé gbogbo ẹni ajé ìwà bàjẹ́ bá ṣí mọ́ lórí nìkan jẹ́ kó jó pàlóńgò níwájú òfin ìlú láti paṣẹ bẹ́ẹ̀ mo dí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard níbi tí wọ́n kọ sí wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe tán láti tẹ́wọ́ gba ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́ sẹ́lẹ̀kì àjànàkú owó àgbọ́gbátímú two hundred million dollars owó ilẹ̀ òkèrè táwọn karambani ẹ̀dá kan fẹ̀yìn pọ̀n re ìlú onílùú ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ nílẹ̀ yìí Abubakar Malami SAN ó ti ṣàlàyé ọ̀rọ̀ sóde ní àná wípé Nàìjíríà ń retí àti tẹ́wọ́ gba owó kan mílíọ̀nù lọ́nà gba dọ́là ni àbàtẹ̀ two hundred million dollars eléyìí tí àwọn kan ti fẹ̀yìn pọ̀n re ìlú òkèrè ó ní owó yìí táwọn àbójú tókítókí jàǹkóríkó gbéwógbéwó tí wọ́n gbé à ń retí pẹ̀lú àwọn ìgbésẹ̀ kan tá a ti ń tọpasẹ̀ lásìkò yìí tí iléeṣẹ́ tó rí sí ètò ìdájọ́ tó jẹ́ tìjọba àpapọ̀ Federal Ministry of Justice tí wọ́n fi láǹfààní láti jẹ́ kí ire wa tí wọ́n jí kó lọ ní Nàìjíríà kó padà tọ̀ wá wá ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ìròyìn yẹn pé. Mm alára ẹjẹ́ àríre o hmm. àjèrò ẹjẹ́ àríre ire wa tọ́sọ ọ̀nà ẹjẹ́ kọ́ padà wọlé wá ojú ìwé kẹjọ Vanguard. àwọn èèyàn ní agbègbè àjíà wọ́n ti gbé gbogbo awuyewuye wọn lọ síwájú gómìnà Ṣèyí Mákindé lórí ilẹ̀ wọn tí wọ́n gbà ní agbègbè ìsọ̀kan ní àjíà ní inú kan local council development area ní ọjọ́ ìsinmi òun náà ni gbogbo wọn ní a lo àǹfààní pé gómìnà wá sí agbègbè àjíà láti tètè lọ́ọ́rẹ́ gbé ẹ̀bẹ̀ wọn lọ sí iwájú ẹ̀ pé àwọn tí ẹ̀ fẹ́ gbé ohùn gómìnà lórí ilẹ̀ àwọn èyí tí wọ́n gbà ní ibẹ̀ mákindé ló lọ sí àjíà láti lọ́ọ́rẹ́ ṣe ayẹyẹ ti ìrántí ọdún kan fún bàbá olóyè theophilus adeleke akinyele èyí tí wọ́n ṣe ní anglican church ní àjíà àwọn èèyàn tó wà ní abúlé yìí wọ́n ti tú jáde tí wọ́n sì gbé ìwé lọ́wọ́ láti lọ́ọ́rẹ́ sọ fún gómìnà pé lọ́dọ̀ tàwọn wọn ni gómìnà sọ̀rọ̀ fún wa gómìnà sọ̀rọ̀ sókè àwọn èèyàn mọ̀ ń kú lọ ní àjíà wọn ni gómìnà ẹ bá wa sọ̀rọ̀ ní gbogbo àwọn nǹkan tí wọ́n kọ sójú ìwé tí wọ́n gbé lọ́wọ́ wọn làwọn èèyàn tí wọ́n wá sí ibẹ̀ ni pé wọ́n fẹ́ kí gómìnà ó tiẹ̀ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn fẹ́ béèrè níbẹ̀ pàápàá lórí ilẹ̀ àwọn léyìí tí àwọn kan ti gbà mọ́ àwọn lọ́wọ́ níbẹ̀ ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ọba àwọn agbèfọ́ba àwọn ọlọ́pàá àti àwọn tí wọ́n gbébọn dání wọ́n ní wọ́n rọ́ wọn gìrìgì wọ́n ti lé wọn dànù níbẹ̀ ìka lára àwọn èèyàn tí ọwọ́ àmẹ́tọ̀ bóníròyìn sọ̀rọ̀ Alhaja Fausat Ọlájí onígbà tí ń sọ nítòjú òun fún Nigerian Tribune wọn náà ti wà lórí ọ̀rọ̀ yìí láti February ni o inú oṣù kejì ọdún yìí ni oní akànrí pa àwọn kan wá wọ́n wá yàwòrán ilé àti ilẹ̀ kọ̀pẹ́ kòjìn àwọn kan wá bá wa wọ́n ní ká forúkọ sílẹ̀ àfọwọ́kọ́lẹ̀ tán ìtàn àrí náà látún rí yìí o síbẹ̀ a fẹ́ gómìnà lórí báwo ni nǹkan ṣe ń lọ lórí ilẹ̀ wa ní agbègbè àjíà. Okowa kóró gómìnà Ifeanyi Okowa ti ìpínlẹ̀ Delta àná òde yìí ni ó wòye ọ̀rọ̀ pé ìṣẹ́ àti òṣì tó ń ta ìríṣẹ́ ṣe eléyìí tí ó ti fẹ́ dàbí aṣọ ẹgbẹ́jọdá fún Nàìjíríà kò ṣẹ̀yìn bí nǹkan ṣe ń lọ nídìí ìjọba bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ èyí gan ló tún fa ìsí ètò ààbò kankan mọ́ ẹni tí í ṣe gómìnà Ifeanyi Okowa ti ìpínlẹ̀ Delta ti sọ̀rọ̀ lánàá òde yìí pé bí ètò ààbò ṣe ń yingin tó ń yìnrìn bí òrí inú oòrùn lójoojúmọ́ ní Nàìjíríà yìí kò ṣẹ̀yìn àìsí iṣẹ́ tọmọ Nàìjíríà ó ṣe àti ìṣẹ́ tòun òṣì eléyìí tó ti mu omi orí àwọn ọmọ Nàìjíríà kan kọjá àfẹnuròyìn ó ní bí iṣẹ́ àtòṣì àtàìríṣẹ́ṣe bá darapọ̀ yóò padà di àìsí ètò ààbò òun náà ló sì ti ń ṣẹlẹ̀ báyìí o ó pèsè ti gbogbo ẹnì pátá tí ń bẹ nídìí àti mú kìlú ó tòrò àtàwọn aláṣẹ ilẹ̀ yìí pé kí wọ́n jí gìrì sí kò ṣeé dúró bò níbi nǹkan dé dúró yìí Okowa ti kó ọ̀rọ̀ lójú ìwé kejìlá Vanguard fún tòórọ̀ yìí ó ní ìṣẹ́ àti òṣì tó ń ta ìríṣẹ́ ṣe ló túbọ̀ dáná ya àìsí ètò ààbò nílẹ̀ yìí ẹ dé ojú ìwé kejìlá Vanguard kẹ gba balance yẹ. àwọn tí í ṣe aláṣẹ ilé ẹ̀kọ́ ga yunifásítì Ìlọrin e náà ni wọ́n ti lé arákùnrin kan Salaudeen Waliu àánú olúwa wọn ò sànú ẹ̀ o nígbà tí ó fi tìbínú tìbínú tó ku ẹni tí í ṣe olùkọ́ rẹ̀ ní ẹ̀ṣẹ́ tó sì lù débi pé onítọ̀hún ọ̀rọ̀ pọ́jọ́ mọ̀ ní ọ̀wọ́ hmm. nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi síta láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ga yunifásitì ìlú Àkúrẹ́ wọ́n ní wọ́n ti rí i pé arákùnrin ó o níwájú àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ wípé kí wọ́n wo ìṣẹ̀lẹ̀ tó wáyé náà nínú ọ̀rọ̀ tí wọ́n gbé jáde wọ́n ní ẹni tí í ṣe ọ̀gbẹ́ni kúnlé akọgùn lẹ́yìn tí ó jẹ́ olùdarí ẹ̀ka kan nínú ilé ẹ̀kọ́ gíga yunifásitì ni ó sọ wípé wọ́n ti fún arákùnrin ní ìdájọ́ pé kí Salaudeen ó ní odidi ọjọ́ bíi mẹ́rin péré ọjọ́ méjì péré ló ní láti lọ rèé wá tún pàrọwà bóyá kí wọ́n dáríjì òun níwájú ẹni tí ṣe gíwá àgbà nínú ilé ẹ̀kọ́ yìí tí ó rí i pé ìdájọ́ tí gbé kalẹ̀ tó a ní kò tẹ́ ń lọ́rùn. tọ́ ajá àbálẹ̀ ìròyìn lẹ́ ń gbọ́ níkànnì tó ń kilẹ̀ falafala fresh fm gangan rèé one oh five point nine lójúpọ̀n náà wa ẹ̀jẹ̀ àdókè lọ́hùn náà à ń padà bọ̀ o. ajá àbálẹ̀. ìyàlẹ́lẹ́nu ṣoṣo TSC e, mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lákòrí ti twenty twenty one. ó yẹ gbogbo aládùúwà ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa nínú pàdé àdó. ọlọ́dọọdún yẹn ni o. God of our father. Látọjọ́ Monday twenty second the Friday twenty sixth November. Help for the hero. Làkórí God of our father. sùrànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lo àwọn ìránṣẹ́. prophet mark akínbíyì pásítọ̀ akínpẹ̀lú rẹ́rẹ́ wálé adéoyè prophet wùmí jésù yínká prophet síyọláyà prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlàjà kétúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kẹ́mi ríobò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògúnbíyì ọ̀pẹ́yẹmí madu mayo wali dámilọ́lá daniel tolú ìbí tó yẹ olùgbàlejò ni wòlíì olúfẹ́rin òní prayer city ti cac mẹ́tẹ́ntọ̀bìlẹ́lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn ṣòwò ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbì kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò létí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. ọgbà tó bá sì ti rajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building. asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. ajá balẹ̀. ajá balẹ̀. lẹ́yìn gbogbo ìkìlọ̀ eléyìí táwọn alákòóso ìjọ Christ Apostolic Church tí wọ́n ti ṣe sẹ́yìn tí wọ́n fi ń sọ di mímọ̀ wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbégbésẹ̀ eléyìí tó tako àlàkalẹ̀ ìjọ Christ Apostolic Church ní báyìí àwọn ìgbìmọ̀ ìjọ ọ̀hún wọ́n ti wọ́ ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Moses B. Àyẹ́ntóyè lọ síwájú ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá zone eleven tó fìkàlẹ̀ sílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn wípé Moses Ayantoye, ó ń pe ara rẹ̀ ní nǹkan tí ò jẹ́ àwọn ìgbìmọ̀ mẹ́jì ó bàjẹ́ nínú ìjọ Christ Apostolic Church pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú láti yanjú aáwọ̀ tó ti ń ṣẹlẹ̀ láti nǹkan bíi ọdún mọ́kànlélọ́gbọ̀n sẹ́yìn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn kan wọ́n tó ń fẹjú ọ̀rọ̀ náà kẹ̀kẹ́ ni o nípasẹ̀ bí Moses Ayantoye, bó ṣe ń pe ara rẹ̀ ní akọ̀wé àpapọ̀ fún ìjọ Christ Apostolic Church irúfẹ́ ìwà ọ̀hún ó sì takò àlàkalẹ̀ ìjọ Christ Apostolic Church lọ́jọ́ ajé Monday lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún 2021 tá a wà yìí ó ní àwọn oníròyìn ni wọ́n fojú kan Àyàntóyè Moses táwọn ọlọ́pàá zone eleven nílùú Òṣogbo tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lára ìgbésẹ̀ ilé tí tí ò tọ̀nà látọwọ́ Àyàntóyè Moses ó ní wípé ó ń pe àwọn èèyàn nínú ìjọ Christ Apostolic Church síbi ìpàdé nínú ìjọ tó wà ní Òkè Ìfẹ́ Àgbòwó nílùú Ìbàdàn lẹ́yìn ìgbà tó ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ fúnjọ CAC káàkiri àgbáyé èyí gan ló fà á tíjọ fi kọ̀wé ẹ̀sùn tako Àyàntóyè Moses láti pàṣẹ agbẹjọ́rò wọn Michael Lana ìjọ Christ Apostolic Church wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ìgbìmọ̀ aláṣẹ nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti yan ẹnikẹ́ni sípò ìjọ nìkan ni wọ́n sì gbàwé ẹ̀rí látọ̀dọ̀ àjọ Corporate Affairs Commission láti ìlú Àbújá bákan náà gẹ́gẹ́ bí àbájáde ìdájọ́ láti pàṣẹ onídàájọ́ Stephen Ada eléyìí tó gbé kalẹ̀ lóṣù kẹta ọdún 2011 eléyìí tó ń ṣàfọ̀mẹ́ wípé ìjọ nìkan ni wọ́n láṣẹ fún ṣàkóso àwọn ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ìjọ níwọ̀n ìgbà tí wọ́n ti forúkọ sílẹ̀ lábẹ́ àlàkalẹ̀ ìwé òfin látọdún 1998 ọ̀rọ̀ ọ̀hún ó sì wà ní zone 11 nílùú Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí o pásítọ̀ Adémisóyè Aláwòdé adarílẹ̀ka ètò ìròyìn àtìkéde fúnjọ CSC káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé òun ló fàtẹ̀jáde yìí síta. The Ace Fashion Academy ah. tún gbé nǹkan aládé o kọ́kọ́ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó pinnu ìrọ̀rùn ló máa bá dé. bẹ́ẹ̀ o The Ace Fashion Academy pẹ̀lú ìbáṣepọ̀ Institute of Entrepreneurship and Development Studies Ọbáfẹ́mi Awolowo University Ilé-Ifẹ̀ ló ní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses tẹ́ ó dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé ńláńlá ẹ ó m máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ bábá ń bá rí bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ̀ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor omo house òní ànsán ládojúkọ palms mall ring road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november Ni form ma close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ míì sẹ̀. ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́ no more limitation ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀ tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Camp ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ wá gbọ́ ilé House máa di ṣíṣí fún ìgbà kejì lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹta di ṣíṣí rẹ̀ lọ́dún bákan náà odò tí àpọ́sù Babalọlá yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ fún onípòdípò wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kan rẹ̀ mí lẹ́kan ọmọ dáfídì elijah akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet Ezekiah. o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu aláìní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ ajá balẹ̀. ẹni tí í ṣe alága aládé adébútú development organisation honourable dr ladipupo adébútú tó bá di ọjọ́bọ̀ thursday ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2021 ta wà yìí ọba adeleke ìdòwú alápẹ̀rù tìlú ìpẹ̀rùland yóò jáwé oyè lé lórí gẹ́gẹ́ bí sẹ́ríkì ti ìpẹ̀rùland nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ ajé monday ọ̀sẹ̀ yìí sẹ́tìgbọ́ àwọn oníròyìn láti pàṣẹ àfọlábí ọ̀rẹ́kọ̀yà ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn àti kéde fún ọ̀rẹ́bù adébútú ó fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wípé oyè sẹ́ríkì ọ̀hún gbogbo ọmọ ìpẹ́rù lọ́kùnrin àti lóbìnrin inú wọn dùn sí láìsí àní-àní nítorí àwọn àti máa ṣe bọ̀ ọ̀rẹ́bù adébútú látẹ̀yìnwá káàkiri ìpínlẹ̀ ògùn àtàgbègbè rẹ̀ pẹ̀lú ìwà ọmọlúàbí eléyìí tó gbéwọ̀ bí ẹ̀wù ọ̀rẹ́bù adébútú ẹni tó kópa takuntakun láti ṣe ìrónilágbára fáwọn èèyàn káàkiri gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n rò papọ̀ tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ipò ọlá ó tọ́ sí ọ̀rẹ́bù adébùtú gẹ́gẹ́ bí sẹ́ríkì tilẹ̀ pẹ̀rù ọ̀rẹ́bù adébùtú ó ti joyè lóríṣiríṣi káàkiri ọ̀dọ̀ àwọn ọba aládé nílẹ̀ yorùbá tí wọ́n sì mọrírì rẹ̀ káàkiri lára àwọn díẹ̀ nínú oyè ọ̀hún eléyìí tí wọ́n ti fi dá lọ́lá òun náà ni ọ̀tún odò ilẹ̀ of the source látọwọ́ kábíyèsí ọba ẹni ìtàn adéyẹyè ògúnwùsì ọ̀ọ́ni tìlú ilé-ifẹ̀ liza ajé tìlú ẹ̀gbá látọwọ́ ọba aláké àti gbogbo ìgbìmọ̀ olóyè ọba ọ̀mọ̀wé àrẹ̀mú gbádébọ̀ liza ajé tìlú ọ̀tà àti tilẹ̀ àwórì láti pàṣẹ ọba abdulkadri ọba aláǹgẹ́ ọlọ́tà tìlú ọ̀tà bákan náà ọ̀rẹ́bù adébútú wọ́n tún fi jẹ ọ̀tún ajagungbadé tìlú rẹ́mọ látọwọ́ àkárìgbò tìlú rẹ́mọ ọba adéníyì sọnariwo àtàwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nígbà náà pẹ̀lú àwọn oyè ìdánilọ́lá míì ni wọ́n ti fi dá ọ̀nrẹ́bù adébùtú lọ́lá láàrin ìlú káàkiri ilẹ̀ yorùbá. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary after vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot. We at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup as follows follows Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, the 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th. A pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and and Sunday Fun Day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. Ah. Mama Educom Fashion School. Of course. Ọ̀gá ná bàbá. O baby. Ah ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́, o change télò ẹ̀ ni. <laughs> Èmi mà ní télò ara mi báyìí. Ah ah, ìgbà o lè fashion designer o. Ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà? Díẹ̀, mi ò láì bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around. Ni mo fi enroll sí Mama Educom Fashion School. Mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. Wow, how come? Bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o. Mama Educom Fashion School international standard ni wọ́n. Wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa. Kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké. Aṣọ ọkùnrin ni, tóbìnrin ni, dress dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh èyí ni láti kéde sétígbọ̀ àwọn aráàlú wípé wọn ó jáwé oyè lé olóyè Fẹ́mi Adégbọlá Arógundádé tí gbogbo èèyàn mọ̀ sí Akájéwọlé bàbá ẹlẹ́ja wọn ó jáwé oyè lé lórí gẹ́gẹ́ bí ọ̀tún baálẹ̀ abúlé ọlọ́dẹ níjọba àbílẹ̀ Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn eléyìí tó sì jẹ́ wípé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Sálíù Àkànmú Adétúnjì ajé Ògúngúnnísọ̀ ni wọ́n àti wípé alákàlẹ̀ òfin ìpínlẹ̀ ọ̀yọ́ tọdún two thousand ó fìdí múlẹ̀ dìgbì wípé fún ìdí èyí olóyè fẹ́mi adégbọlá arógundádé akájẹwọlé bàbá ẹlẹ́ja ó ní ọ̀tún baálẹ̀ ọlọ́dẹ nípasẹ̀ gbogbo àmúyẹ eléyìí tó ti wà ńlẹ̀ kó tó di wípé ìbuwọ́lù látọ̀dọ̀ kábíyèsí olúbàdàn kó tó wáyé o wọ́n sì ti ṣàyẹ̀wò fínífíní ní báyìí káwọn aráàlú kí wọ́n máa rí olóyè fẹ́mi adégbọlá arógundádé gẹ́gẹ́ bíi ọ̀tún baálẹ̀ ọlọ́dẹ níjọba àbílẹ̀ olúyọ̀lé nílùú ìbàdàn arákùnrin adéọlá ọlọ́kọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí kábíyèsí olúbàdàn ilẹ̀ ìbàdàn òun ló fàtẹ̀jáde yìí síta. iléeṣẹ́ satville network nigeria àkọ́kọ́ ọ̀rú ẹ̀ satellite tv services pẹ̀lú ojú ìwòran eléyìí tó já gaara wọ́n ń fẹ́ àwọn èèyàn tí wọ́n bá ṣetán láti ṣiṣẹ́ ní head office wọn tó wà nílùú ìbàdàn àwọn èèyàn tó bá ṣetán tí wọ́n nífẹ̀ẹ́ sí láti ṣiṣẹ́ ọ̀hún wọ́n lè tètè fi lẹ́tà mò ń wáṣẹ́ sọwọ́ sí iléeṣẹ́ ọ̀hún fún àwọn ipò bíi field sales àti marketing executive àwọn òṣìṣẹ́ tó bá jáfáfá jùlọ nínú ọjà títà lóṣooṣù wọn ò máa tẹ́wọ́ gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà one hundred twenty thousand naira níparí oṣooṣù àlàkalẹ̀ ètò ó ti wà ńlẹ̀ láti ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn akópa tí wọ́n bá ti yege táwọn èèyàn bá fẹ́ kópa fáwọn ipò wọ̀nyí kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí whatsapp number yìí zero eight zero five one five five one zero zero zero lójú ẹsẹ̀ nílé iṣẹ́ yóò dá wọn lóhùn padà pẹ̀lú ìlànà tí wọ́n ṣe tán láti tẹ̀lé nọ́mbà whatsapp ọ̀hún lẹ́ẹ̀kan sí ní zero eight zero five one five five one zero zero zero. oorun àókò tí ó ṣẹ́kù ní sánmọ̀ yìí ẹ jẹ́ àfigbẹ́sọ ìròyìn lórí ètò ajá balẹ̀ aago mẹ́wàá ló ku ìṣẹ́jú mẹ́fà àbọ̀ yìí o tọ́ lójú ìwé kẹtàlá Vanguard a rí ìròyìn tí Abọ́ládé fún wa ní àkórí ẹ̀ ńgbà bẹ̀rẹ̀ àwọn aláṣẹ uni Ìlọrin ti ní arákùnrin tí ó lu olùkọ́ àgbà rẹ̀ bí ìgbà tí wọ́n gbé bẹ̀m̀bẹ́ròde ìsọjí kí mm-hmm. tí olùkọ́ fi á dákú mọ́ lọ kí onítọ̀hún kí ó tiẹ̀ kọ́kọ́ lọ rèé rọkúnlé ká má pàdé mọ́ for láì ṣe kú láì ṣàrùn àwọn aláṣẹ uni Ìlọrin ni wọ́n ti dá akẹ́kọ̀ọ́ onípele kẹrin four hundred level student láti ibi tí wọ́n ti ń kọ́ ìmọ̀ microbiology faculty of life sciences Salaudeen Waliu Àánú Olúwa Àánú Olúwa ò rá àánú gbà lọ́wọ́ ilé ẹ̀kọ́ àtàwọn aláṣẹ ẹbẹ̀ wọn nígbà tí wọ́n wá díẹ̀ tí wọ́n sì ká ìwà búkú onísọ̀lẹ́nu mọ́ ọ lọ pé arábìnrin tó jẹ́ olùkọ́ àgbà female lecturer ní fásitì ń ṣe ni ó lù nílùkulù bí ìgbà tí wọ́n máa ń kan punching bag ọba ìdùmarè kí ọ̀dàkùn kọ́ ṣàánú ni. bákan náà ni ààrẹ Muhammadu Buhari ti sọ pé ìlànà ìmọ̀ ẹ̀rọ technology òun náà ni wọ́n lò tí wọ́n ó fi fojú àwọn karambani tí wọ́n ń dà lóru ní Sokoto tí wọ́n ó fi fi ojú wọn winá òfin ààrẹ Muhammadu Buhari ti sọ pé kọ́mọ nàìjíríà ó fọkàn balẹ̀ o iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti ṣe tán láti máa lo ìmọ̀ ẹ̀rọ tó gàgàrà advanced technology láti fi máa pààrà gbogbo ìlú lórílẹ̀‐èdè yìí àti láti máa fi ṣe iṣẹ́ wọn nílànà fífakọyọ àti ìjáfáfá tí ó jẹ́ káwọn ọ̀daràn tí wọ́n ń ba búbú kí nàìjíríà kí wọ́n jáde ní ibi kọ́lọ́fín wọn ìròyìn yẹn ní sọ pé àyà yóò sì pa àwọn àlejò karambani tí ń da nàìjíríà rú nípa tẹkinọ́lọ́jì tá a fẹ́ lò báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n sì fi ìbẹ̀rù bojo sákò ní ibi kọ̀lọ̀fín wọn kí ni pọ́ lẹ́rìn. ní òun gbà tó wọnú ìwé mímọ́ lọ ni. ó gbà bẹ́ẹ̀ ni. ẹ̀bá àti ẹ̀fẹ́ gbà bẹ́ẹ̀ ó ti wọ́ bẹ́ẹ̀ ó sì ti jáde. mo jà àbí. àbọ̀ ọba kan kọra kalẹ̀ sínú ìwé mímọ́ ló <laughs> ọ̀dà ọ̀rọ̀ lórí àbọ̀ ìwádìí tí wọ́n jẹ́ fún ìjọba lórí wàhálà àwọn ọ̀dọ́ tí wọ́n bínú tán lọ́dún tó kọjá lọ endsars protest wọ́n ní àbọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ fún ìjọba báyìí ó ti bẹ̀rẹ̀ sí bí ọmọ lóríṣiríṣi o lára ọmọ tó bí òun náà ni pé ẹnìkan tó jẹ́ aṣojú àjọ ìṣọ̀kan eh, orílẹ̀-èdè lórí àgbáyé wọ́n sọ̀rọ̀ yìí pé ààbọ̀ tí wọ́n tètè jẹ́ pápápá yìí yóò jẹ́ kí ìlànà ìdájọ́ òdodo àti ìkákòyàwó pé kọ́yá ní kankankan lórí ìṣẹ̀lẹ̀ náà bákan náà wọ́n ní Amnesty International wọ́n sọ wípé kí ìdájọ́ òdodo kó wáyé lórí rẹ̀ ní o bákan náà wọ́n tún sọ láti ọ̀dọ̀ àjọ serap wípé àbọ̀ yìí wọ́n fi sọwọ́ sí ààrẹ wa Muhammadu Buhari pé lẹ́yìn ọ̀sọ́ka ni o hmm, ẹja gbọ́ lérèfé náà gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe lọ àjọ serap tó ń rí sí ìkákòyàwó lórí ẹ̀tọ́ ìlú wọn ti dúnkokò pé àwọn tó gbé ààrẹ wa Muhammadu Buhari lọ sí ilé ẹjọ́ lẹ́ẹ̀kan sí lórí àbọ̀ yìí tí wọ́n jẹ́ látàrí ti endsars protest tó wáyé ní lẹ́kí níjó ní wọ́n ní àwọn ń sọ fún ààrẹ wa muhammadu buhari pé kọ́kànpá fún àwọn ológun àti àwọn tó jẹ́ ọlọ́pàá tí wọ́n kópa nínú ìyìnbọn ní kàṣàgbà ládùúgbò lẹ́kì hùn pé irọ́ tí wọ́n pa ń jò ní kí wọ́n kò jẹ o kí wọ́n sì wá jẹ́wọ́ ní ìta gbangba pé àwọn làwọn mọ̀ọ́mọ̀ dá wàhálà yìí sílẹ̀ o bákan náà ni ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sọ pé àwọn tó lọ́wọ́ nínú pípa àwọn tí wọ́n gbẹ̀mí wọn lákòókò yìí kí wọ́n fi mú wọn dán irin òfin ní orílẹ̀-èdè nàìjíríà inú àtẹ̀jáde tí kọ́lá ọlọ́gbọ́dé hàn tó fi síta ló sọ pé àbọ̀ tí wọ́n fi síta tí gbogbo aráyé ti gbọ́ báyìí ó fìdí ẹ̀ múlẹ̀ pé másákà mọ̀ọ́mọ̀ wáyé ní lẹ́kí níjó hmm. ní pé irọ́ kankan ò sí ń bẹ̀ mọ́. Hmm àwọn afurasí darandaran tí ń daran dáràn wọ́n ní wọ́n ti jí àwọn alápatà kan gbé ní ìpínlẹ̀ Ondo nípa títàn wọn láti wá ra màálù ní wọ́n bá palẹ̀ wọn mọ́ tí ẹnikẹ́ni ò sì mọ bí wọ́n torí wọn bọ̀ títí dàsìkò yìí ọbẹ̀ ìdùmàrè dákun ṣàánú o ìjọba àpapọ̀ ti sọ pé ẹnìkan arábìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí Eh, wọ́n mú nímú àìṣẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ ẹ̀sùn ṣíṣẹ̀ kàn ní orílẹ̀-èdè Côte d'Ivoire tí wọ́n sì ṣamọ́ gbaga ẹ̀ àwọn mọ̀ gbìyànjú láti pẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn lórílẹ̀-èdè ọ̀hún lórí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ aṣọ ọ̀bọ́mọyẹmọ́ o hmm. ọmọ yẹn ti rin hòhò wọjà hmm. ọbẹ̀ Èdùmàrè kó dákun kó ṣàánú orí yéye ní mògún. àṣẹ ló pọ̀ ńbẹ̀ àṣẹ bẹ̀ lọ́pọ̀. tó wọ́n ní àwọn afurasí darandaran kan wọ́n ní ni wọ́n fi ọgbọ́n ẹ̀wẹ́ tan àwọn tó jẹ́ alápatà bíi mẹ́rin ní agbègbè ìjọba àbílẹ̀ àkúrẹ́ north ìpínlẹ̀ ondo bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n pa méjì nínú wọn wọ́n sì gbé ẹnìkan sá lọ nígbà tí ẹlẹ́ẹ̀kẹrin ó fẹsẹ̀ fẹ́ mọ́ wọn lọ́wọ́ hmm. wọ́n ní wọ́n fi màálù tàn wọ́n ni wọ́n wá ara màálù kó tó di pé wọ́n yọ sí wọn lọ́nà ẹ̀bùrú. àbọ̀ nù ẹ̀ńjọ́ kan. Oh. ìfẹsẹ̀wọnsẹ̀ orí ọ̀dàn nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó wáyé lánàá ń bá wa larọ rèé kógun jàn ní apá ọ̀dọ̀ tiwọn Cape Verde ńgbà ó dànà tí wọ́n padà wá gbógun ká Nàìjíríà mọ́lẹ̀ lórí pápá ni o ọlọ́run mọ̀jà arógun o wọ́n ní àjọ fà tó tóra wọn àṣàlàṣà ẹnìkan <laughs> one one goalless draw àṣà ni o kèé ṣe goalless o <laughs> one one goal full draw goal full draw òun ni àgbà o ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ lọ́wọ́ ọsẹ mẹ.